káàsán ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ kú ọdún ẹ kú ìyèdùn èmi àṣọkọ ọdún láyé ṣé dáadáa ni ọdún tá a wọ̀ yìí àjọdún àrùn fún wa àní dààmú wọn aláìdààmú ò ní jẹ́ tiwọn ṣe rí ọ̀rọ̀ nàìjíríà bó ṣe ń lọ a ti wọ twenty twenty one ohun tó máa jù wá lọ kò ní dé bá wa gbogbo àwọn ìjọba wa tó ń ní wá lára ọ̀run á ní wọn lára gbogbo ẹni tó ń sọ pé a ò ní délẹ̀ lérí pẹ̀lú ògùn ọlọ́run wọ́n máa fi ṣe ètò ilẹ̀ yorùbá ni gbogbo ẹ̀dá tó ní pé a ò ní délẹ̀ lérí pẹ̀lú ògùn ọlọ́run wọ́n máa ń sunkún lọ bùjì ni wọn kì í rẹ́rìn lọ́bẹ̀ gbogbo wọn pátá ọ̀run á ṣe wọ́n mọ́ṣẹ́ tàbá gbogbo ẹni tó lọ ń dáná irọ́ fún wọn tó ń dáná irọ́ tó ń dáná ọ̀tẹ̀ fún wọn lálẹ́ máyìíká gba Oòduà nation ọ̀run á ṣe mọ́ṣẹ́ ṣe rí ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní ọ̀sán yìí nígbà tí ẹ involve èèyàn tẹ́lẹ̀ tẹ́tẹ̀ ń wọlé mọ lórí lẹ́kọ̀ọ́ táwọn ẹbẹ̀ ti ń ṣépè ẹ̀yin pípì ẹ̀ níbẹ̀rù ọlọ́run rárá ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa kò sí bẹ̀rù ọlọ́run nínú ayé yín nígbà tó yẹ pé èṣù lẹ́yìn bá ń jẹun tẹ́ bá ń mu mi ẹ̀jẹ̀ yẹn lẹ fi ń wẹ̀ ẹ̀jẹ̀ yẹn lẹ fi ń wẹ̀ náà ibi tí àwọn fúlàní ẹ̀sìn ẹ̀ tán ti ń gbébọn káàkiri lọ́sàn gangan ẹ ẹ díù pẹ̀lú wọn bẹ̀ bẹ́ẹ̀ ti ọwọ́ ilẹ̀ yorùbá dápẹ́ yorùbá ló ibi tí fúlàní ti gbé wọn dápẹ́ yorùbá ló ṣe bẹ́ẹ̀ ni ẹ ti máa béèrè ilé bàbá agboolé wọn ẹ ti máa béèrè láì dẹ̀ mọ̀ pé ikú tó ń kọ́ ikú tó ń pojúgbọ̀ ẹni òwúwe ló ń pa fún ni ẹ̀yin ìjọba tẹ́ jẹ́lẹ̀ ti yorùbá mi sọ ti mọ́là mi sọ ti ibù ẹ̀yin mo wá bá sọ̀rọ̀ lọ́sọ̀ọ́ ẹ mọ nǹkan tẹ́ máa ṣe lórí ọ̀rọ̀ Odùduwà nation gbogbo àwọn tó ń sáré president tọ́lọ́mbá ni wọ́n máa débẹ̀ ni wọ́n máa débẹ̀ tọ́lọ́mbá ni wọ́n ń débẹ̀ wọ́n ń ṣe lásán ni torí pé kí ni Abíọ́lá olè náà níjọ́ kìnnà nà Yorùbá yìí náà ló ń lùlù máa jó lọ mò ń lù ẹ̀yìn rẹ̀ tí wọ́n ń lùlù ẹ̀ fún ìjà ojú wọn jó débẹ̀ ṣé rí ọ̀rọ̀ ìlú yìí ibi tọ́rọ̀ ìlú yìí ń lọ kò yé àwọn èèyàn mọ́ ìlú yìí Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà ti jóná ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́jẹ́lẹ̀ ti Yorùbá mo fọlọ́ọ̀ bẹ̀yìn ẹ dìde lórí ọ̀rọ̀ Oòduà nation gbogbo ẹ̀yin ọba tẹ́ ń gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ yorùbá tó bá ti fún yín lówó ilẹ̀ alálẹ̀ oòdùà máa mú yín ṣé rí ọ̀rọ̀ àwọn pásítọ̀ àmọ́ nìyẹn nítorí pé kí ni àpá àwọn náà ń wówó sí ẹ ti sọ inú ìjọ sì da business business center ẹ wá dá church kéréje kéréje sádùúgbò ẹ bẹ́ẹ̀ sì máa ṣe church ibi tó ti wó ilé yẹn lánàá tó ti wó ilé lánàá sí tó ti wó ogun ẹ̀ níbi táwọn èèyàn forí pamọ́ sí tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀ ìfọ́fù wọn tẹ́lẹ̀ gbogbo tó ti wó ilé yẹn sìn ṣé àwọn ṣọ́ọ̀ṣì ò sí ń bẹ̀ ni ìdí wa ń bẹ̀ mọ́tínà fa wà ń bẹ̀ ẹ̀ ń pa àwọn èèyàn lẹ́kún everyday lẹ́ fi ń pa àwọn èèyàn lẹ́kún nàìjíríà tí ò dẹ̀ kú wíbẹ̀ ẹ́ ẹ ti bìlí pé kò sẹ́ni tó lè mú yín nǹkan tẹ́ bá ṣe é ṣe gbé ni tó bá sẹ́ni tó lè mú yín ọlọ́run bá tó jọ dèmi àti yín á mú yín jọ kàn bẹ̀tẹ̀ ẹ wùwà rẹ lẹ̀ nítorí àwọn ọmọ yín ẹ wùwà rẹ lẹ̀ nítorí àwọn ọmọ tẹ́ ẹ bí kò má dàbí pé ìgbà tí ẹ bá lọ tán ìyá yẹn ń bọ̀ wá bá lórí àwọn ọmọ yín àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ ẹ pa ní Lẹ́kí ẹ̀jẹ̀ wọn yìí sunkún lọ́dọ̀ Ọlọ́run ẹ wọ ọdún táwa yín sì kò sí ọyẹ ọyẹ òmùnà nígbà tẹ́ ẹ̀jẹ̀ ti pọ̀ jù ẹ̀jẹ̀ ti pọ̀ ẹ̀jẹ̀ ti pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ kó ká kú lọ́nlọ́ ẹ̀ kí Yorùbá nation wà tí eh, káwọn ibo lọ eh, káwọn ibo lọ ẹ̀yin ìjọba ẹ tẹ ń disturb wa ni nítorí ìjẹkújẹ tẹ ń jẹ náà lẹ fẹ́ ká lọ kò dẹ̀ sígbà tí máa kú òní kú à ń lọ ẹ fi wálẹ̀ yẹ ká lọ kí Yorùbá dá dúró tí Yorùbá bá dá dúró àmẹ́ni tó fìyà ń jẹ wá tí Yorùbá bá dá dúró àmẹ́ni tó fìyà ń jẹ wá kì í ṣe pé kẹ́tẹ́ máa ṣèjọba bó ṣe wù yín ṣé Fúlàní ẹ̀ṣẹ́ fẹ́ bá wọn lọ ní tí Yorùbá bá dá dúró gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ yorùbá lẹ́sẹ̀ tí yorùbá bá dá dúró lè jẹ́ bá fúlàní lọ ni ẹ lè bá fúlàní lọ ìnira yìí ti pọ̀ jù lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ní wá lára ọdún tuntun la tún wọ̀ yìí o ọdún tuntun la tún wọ̀ yìí twenty twenty one la tún wọ̀ yìí ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe lórí Oòduà nation gbogbo ẹ̀yin tẹ́ ń sọ lórí Oòduà nation tẹ́ ń sọ lórí platform tẹ́ ń sọ lórí instagram tẹ́ ń sọ lórí youtube ẹ má jò ṣubú yín kò ní sú yín bóyìí kì í social media kò ní rẹ̀yìn ẹ má jẹ́ osun gbẹ̀yìn tẹ́sán lórí platform ẹ má yẹ kó sun yín a máa délẹ̀ ilé wa láyàtọ̀ àlàáfíà àmọ́ ẹ̀sọ́ yìí náà wọ́n fèsì oríṣiríṣi challenge kó ló di pọ́n débi tán dé yẹn ẹ má jẹ́ osun yín gbogbo àwọn Yorùbá tán fẹ́ kún ọ̀fẹ́ kún ọ̀fẹ́ kú gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ń gbẹ́kùtò ikú síwájú yín wọ́n ń pa àwọn èèyàn lẹ́fìdè tí ó dẹ̀ kú wí bẹ́ẹ̀ ẹ́ ní láti pọ̀jù lórílẹ̀‐èdè Yorùbá ní láti pọ̀jù wọn àwọn Yorùbá yà ń jẹ wọn ẹ jẹ́ ká so ọ̀pọ̀ kẹ́ jẹ́ kí Yorùbá nation dá dúró ẹ má kí ti yorùbá gbé nítorí pé tí yorùbá tí àwọn fúlàní bá wọlé yìí wọ́n á pa ṣẹ́gẹ̀ sí yorùbá lára àwádẹ làdúró làmú ogun yìí ẹ ẹ ká jẹ́ gbogbo ẹ jẹ́ tó á pé togun náà ni ẹ ká sọdọ gẹbọdì lọnlọ ẹ kò sí ọ̀nà tó máa ṣe kò sí báyìí fẹ́ mọ̀nà tó tó tọ́ wọn pọ̀ ní káàkiri káàkiri ilẹ̀ yorùbá wọn ń gọ̀ kàrà wọn ṣe kò sí báyìí fẹ́ mọ̀nà tó tọ́ lè sáré tọ́ lè tọ́ lè mọ̀nà jọ lọ́lọ́ ẹ jọ gbogbo ẹni tó bá ní yorùbá nation ní dúró pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yin òkú iná ń jà kàrẹ́ o gbogbo iná wọn àbẹ̀sí sòkú ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan gbogbo ẹni tó wà ní Yorùbá nation ní dúró ẹ jẹ́ kó kó máa lọ ìyà yìí ti pọ̀ jù ìnira yìí ti pọ̀ jù everyday làwọn èèyàn fi kò sóògùn kò sí good hospital ẹni tó sick báyìí kó má gbé lọ hospital wọn á kòwó mọ́lá kòwó náà ló ṣe ẹ wá sọ kòwó ẹ nǹkan tó sí Nàìjíríà ẹ wá sọ láyédógún ẹ sọ kòwó ẹ sọ da ọmọ ìyá yín bẹ́ẹ̀ ni pẹ́yìn gan lẹ kòwó ẹ má lọ kọ́ pa àwọn èèyàn o ẹ má lock up àwọn èèyàn ẹ má try ẹ má tẹ̀ dábàá láti lock up pé kẹ́bọ̀dì kẹ́ máa sọ pé kíní kan pé káwọn èèyàn wọlé kẹ́ máa ti kọ́fí òṣì kan ẹ má ṣe ẹ má gbé yẹn wá torí ẹ̀jẹ̀ ara ń kọ àwọn èèyàn o situation tẹ̀ ń sọ àwọn èèyàn sí wọn ò tí ì bọ̀nú ẹ̀ tẹ́ bá lọ try ẹlẹ́ẹ̀kejì ẹ̀ rí i pé ìyá máa jẹ yín ìyá máa jẹ yín gan ṣó ti yín bẹ́ẹ̀ ìyá máa jẹ yín ah, ìyá máa jẹ yín gan tẹ́ bá lọ lọ́kọ̀ tẹ́ bá ní ẹ fẹ́ lọ ṣe kí ló kẹ́ ìyá máa jẹ yín gan ṣó ti yín tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ báre tẹ́ ẹ bá fẹ́ gbogbo tẹ́ ẹ ń kó jọ yẹn tẹ́ ẹ bá fẹ́ kó súnmọ́ yín lórí ẹ má dábàá àti máa sọ pé kíní ẹ sọ pé àwọn èèyàn máa bomú tá a fẹ́ jáde bẹ̀tẹ̀ má dábẹ̀ gbogbo ibi tẹ́ lọ ń gbàgbá lọ́wọ́ èṣù tán tí lọ́ ń fún yín ní àmọ̀ tó da yẹn ebi ń pa àwọn èèyàn o tẹ́ lọ́ ń gbàmọ̀ lọ́wọ́ àwọn èṣù ẹ ẹ má lọ ṣe kọ́fì kan pé káwọn èèyàn máa wọlé o eléyìí tí after kò gbogbo palliative tẹ kó pamọ́ kọ́ lọ àṣírí yín tú ẹ̀sà ló tú àṣírí yín ẹ̀rọ ayé yín lóde gbogbo ọ̀tẹ̀ ń kójọ náà wọ́n ní àṣìwèrè kọ́ ọ̀jọ̀ láì mẹ́ni tó nà àṣìwèrè yín ó ń kọ́ ọ̀jọ̀ láì mẹ́ni tó nà ibi tí kòwó gangan wà gan-an wọn ò sí àwọn èèyàn mọ́lẹ́ ní àwò torí àti kówó jọ owó yẹn gan ibi lẹ̀ ń kó lọ náà ṣé ẹ lọ ń fún sátánì ni gbogbo tẹ̀ ń lọ ibi lẹ̀ ń kó lọ ẹ jọ ń fọlọ́mù ẹ̀yìn ọdún yìí á san wá o tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ gbogbo ẹ̀ dàrú ẹ tẹ̀ lọ ní òkè kẹ́bọ̀dì kẹ́ lọ ṣe kọ́fì wèé kan ẹ ṣe gan ó dàbọ̀.